Ah, ẹ̀yin tèmi mo kí yín o mo kí yín mo kí yín lórílẹ̀ nàìjíríà mo kí yín títí tó fi dé diaspora mo kí gbogbo wa mo ní pásítọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lápapọ̀ mo dúpẹ́ kan lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà tẹ subscribe sí channel mi tó jẹ́ pé ẹ ní studio méjì ẹ ní channel méjì tẹ́ ń wò Yorùbá Star BCM TV lọ ah, inú mi máa ń dùn gan o torí wípé tí bá ti ju fíìmù sórí YouTube ọwọ́ kan ẹ ti gbé ẹ ti ń wò ẹ ti ń comment ẹ ti ń share ẹ ti ń like ah ilé ayé yín ọ̀nà yín kò ní bàjẹ́ jíjẹ mímu yín kò ní nira ẹ̀yin gangan lẹ̀mí mi ẹ̀yin gangan lẹ̀mí mi o ìyẹn gan ló yẹ kí n jáde wá kí n wá jáde wá kí n jáde wá kí n wá dúpẹ́ lọ́wọ́ yín àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. bẹ́ẹ̀ sì subscribe channel mi rẹpẹtẹ tẹ tẹ notification button tẹ tún mú lápò tẹ tún rárá tẹ fi ta tẹ tún wo channel mi kò mà ní bàjẹ́ jíjẹ mímu yín kò ní nira o ayé ò ní o mo dúpẹ́ pọ̀ lọ yín mo dúpẹ́ gan mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ilé yọ̀nà yín kò ní bàjẹ́ ah, mo ní ní ní àní kílẹ̀ tí ì rí a sì máa gun òkè kan. ó ní àṣẹṣẹ bẹ̀rẹ̀ níṣẹ́ àṣẹṣẹ bẹ̀rẹ̀ ní àní kílẹ̀tì ìrìṣẹ́ a sì máa gun òkè kan. ó ní àṣẹṣẹ bẹ̀rẹ̀ níṣẹ́ mástà mástà BCM TV ó ní àṣẹṣẹ bẹ̀rẹ̀ ní àní kílẹ̀tì ìrì a sì máa gun òkè kan torí pé bí igi ìgalà yìí ti a àṣẹ bẹ̀rẹ̀ ní o àṣẹ bẹ̀rẹ̀ ní máa gbádùn wa mo wá ń fi àsìkò yìí mo fi ń ṣàdéhùn fún gbogbo ẹni tẹ́ jẹ́ subscribers mi káàkiri gbogbo àgbáyé pátápátá bẹ́ẹ̀ ni gbogbo ẹni tẹ́ jẹ́ subscribers tẹ́ ń yọwó lápò tẹ́ ń ra dátà tẹ́ ń wo àwọn fídíò tí mò ń ṣe jáde bẹ́ẹ̀ ni mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín mo ṣàdúrà fún yín jẹ́ mo yín kò ní nira tíntín tẹ́ mú jáde tẹ́ fi ra dátà yẹn púpọ̀ lọ́lọ́ máa fi rọ́pò sápò yín mo wá bá yín ṣàdéhùn ọ̀tún ọ̀tún fíìmù lẹ́ máa wò ah! ọ̀tún ọ̀tún lẹ́ máa máa wò ìdán àtún máa change pattern kò yé yín ah mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ pọ̀ ọ̀gá mo dúpẹ́ gan mo dúpẹ́ gan mo dúpẹ́ gan àwọn tó máa jáde ń sin ibẹ̀ ṣe ń wò bọ̀ látẹ̀yìn náà ẹ̀ tó bá wa tẹpẹlẹ mọ́ ẹ̀ máa bá wa share fídíò àwọn àti máa like ẹ̀ máa comment ẹ̀ máa share àwọn tí ètí subscribe ẹ̀ tó bá wa fi hàn wọ́n kan subscribe ẹ̀ ṣe gan mo ní kí wọ́n dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ gan one love mo dúpẹ́ gan mo dúpẹ́ gan mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gan Master BCM TV mo dúpẹ́ gan lọ́wọ́ gbogbo yín gbẹ̀ntẹ́ subscribe sí channel mi tẹ́tẹ́ notification button gbẹ̀ntẹ́ ìran dátà láti wo fídíò tí mò ń ṣe mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gan ìjẹ́mímọ́ yín kò ní nira ẹ má dáwọ́ àránṣẹ́ dúró o ẹ má dáwọ́ àránṣẹ́ dúró ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì ọlọ́run á wà pẹ̀lú yín ìjẹ́mímọ́ yín kò ní nira ọ̀nà yín ò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì ẹ̀ ń sípè fún wa dídí náà ni ẹ̀yin tẹ́ ń yìn wá dídí náà ni ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín jíjẹ wa kò ní nira o àràánú gbà iṣẹ́ wa àtòwájẹ àtòwámọ àtòwáná àtòwálò kàdé wa kì í náà ní kí n yọjú sí yín ni ẹ tún máa ṣe tàn fídíò tó le tó le bó ṣe rí nìyẹn o ẹ̀yin gan ti trust ẹ mọ̀ ah, ẹ mọ̀ bó ṣe jẹ́ ní ìgbà kan sí mi o day and night research is there ń lọ ni ẹgbẹ́ tó lè máa respect ẹ̀ máa ṣe tàdá fídíò ẹ ṣe kẹ́ ṣe kẹ́ ṣe kẹ́ ṣe kẹ́ ṣe.